ẹ̀yin ọkùnrin míì kí ló ń ṣe yín náà kí ni nǹkan tó ṣe yín kí ló dé tí ayé ẹ̀yin ọkùnrin kọ̀ọ̀kan rí báyìí kí ló tẹ máa ń tẹ ìmí inú yín ẹ máa ń hùwà bí ajá kí ló dé tí ẹ bá rí obìnrin tó bá wá ṣe matchmaking kò ń ṣe wípé bóyá obìnrin yẹn useless àbó lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn torí nǹkan tójú wọn ti rí wọ́n ń wá abẹ́rẹ́ tó lókun dì ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ní confidence nínú ẹni tí wọ́n ń ṣe matchmaking pẹ̀lú pé tó ń link wọn together pé at least anything bá ṣẹlẹ̀ àwọn á lè hold them responsible kò ń ṣe pé bóyá àwọn ọ̀rọ́kùnrin míì ń ta kò ń ṣe pé bóyá wọ́n lélẹ̀ kò ń ṣe pé bóyá aṣẹ́wó ni wọ́n tẹ bá wá meet ọkùnrin lórí obìnrin lórí platform anybody pé fún matchmaking ẹ má wò wọ́n bí aṣẹ́wó ẹ má treat wọn bí aṣẹ́wó kò dìgbà tẹ́ bá ọgbẹ́ obìnrin ní hòtẹ́ẹ̀l àbí tẹ́ bá nílẹ̀gbẹ̀ẹ́ títí kẹ́yìn ọkùnrin tó tú ìtẹ̀bá ṣẹ́wó obìnrin tó o bá sọ̀rọ̀ for the first time tí wọ́n link yín up for the first time tó dẹ̀ ti ń sọ fún ní first time yẹn wípé kó gbé òbò ẹ̀ síta fún ẹ̀ tó ti ń sọ fún obìnrin yẹn wípé obìnrin yẹn lòun fẹ́ lọ wẹ̀ òun sọ fún pé kó bọ́ra ẹ̀ sílẹ̀ fún ẹ kó máa ṣe fídíò kọ̀ ó mọ̀ kó ti dehumanize ẹ̀ ó mọ̀ pé òun pè bí òun ni o mọ̀ pé ó ń bì lítù ẹ̀ ni ó ń bí mi nínú bí mo ṣe ń sọ yìí ẹ rò pé wọn ò ní fún mi ní feedback òun gbóbìnrin sọ̀rọ̀ for the first time ìwọ o dẹ̀ ń sọ fóbìnrin yẹn pé kó gbé kó bọ́ ara ẹ̀ sílẹ̀ fún ẹ kó kó kó o fẹ́ rí wòwò ẹ̀ o rí pé mi gbọ́dọ̀ pè é lólórí burúkú ọkùnrin irú ẹ̀yin ọkùnrin yẹn ni masturbation ti báyé yín jẹ́ irú yín o tẹ̀ ti sọ o ò lè jọ́kùnrin dáadáa o ò lè jọ́kọ rere má wulẹ̀ padà irú yín má wá sí sàkání mi o ò lè jọ́kọ rere irú yín ló fi dàbẹ́ bá fẹ́yàwó sílé ẹ ẹ̀ ní wọlé lọ sùn tìyàwó nígbà tó yẹ kẹ wọlé lọ sùn tìyàwó irú yín lẹ máa ń jẹ́ kíyàwó yín ẹ máa ìyàwó yín á ti lọ sùn ẹ ẹ̀ ní kúrò ń pálọ̀ until three a.m. ẹ máa máa masturbate ni ẹ máa wo blue film irú yín títí ọmọ yín máa fi kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tó bá fẹ́ lọ tọ̀ tẹ́ ẹ̀ masturbate lọ ṣẹlẹ̀ gbà tẹ́ bá gbogbo ìgbà tọ́mọ yín bá ń kọjá tó ń lọ tọ́lẹ̀ tẹ́ bẹ́ ṣe máa ṣe rẹ̀. ọmọ yín á rí yín níbi tẹ́ ti ń masturbate lórí chair ní pálọ̀ yìí nímọ̀gbà tó kọjá lọ tọ̀ ìgbà tára yín bá máa ti wálẹ̀ tó kọjá wọlé lẹ̀ máa ṣe wá wà pé ah ìgbà wo ló kọjá ẹ̀ nímọ̀ pé ó ti rí yín gbà tẹ́ dá wọn lẹ́yìn ẹ̀yẹ tẹ́ ẹ̀ masturbate lọ́wọ́ tẹ́ ẹ̀ ń come lórí lórí chair ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ ní self control ẹ̀yin lè máa ń ṣe bẹ́ẹ̀ irú yín ò lè make a good husband ẹ lè make a good partner ajá ni yín mi ò ní pé kọkùnrin máa mi ò tó bá treat obìnrin dáadáa obìnrin tó meet for the first time tẹ́ ò tíì meet lójúkojú tẹ́ ẹ̀ ti jọjá tó jẹ́ pé òun bá sọ̀rọ̀ for the first time ó dẹ̀ ti ń sọ fún pé kó gbóbò síta ó dẹ̀ ó fẹ́ lọ wẹ̀ ó ń sọ fún pé kó kó bọ́rẹ̀ sówó kó máa wẹ̀ lórí fúdẹ̀ who are you ó ń rùn létí ó kan létí ẹ ní tìjú ọkùnrin yẹn ò ní tìjú ti treat obìnrin yẹn bí aṣẹ́wó àwọn obìnrin tó bá matchmake kò kí ń ṣaṣẹ́wó o as a matter of fact wọ́n wà responsible because wọ́n ń wá abẹ́rẹ́ tó lókùn nídìí ẹni ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yin obìnrin lórí platform mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run for the first time tó bá request irú ẹ̀ fún yín ẹ bá mi rọra fi bí orí ọyàn yín kẹ́ bá mi fi tàn án kẹ̀sì bẹ́ni pé gbọ́yàn síta fún pé ẹ fẹ́ jẹ́ kó fi wípé ẹ fẹ́ rí okó ẹ̀ síta kẹlẹ̀ kẹ máa ìmájì pé fẹ́ fọyàn dó okó ẹ̀ ẹ jẹ́ kó gbé okó yẹn síta kẹ bá mi screenshot okó ẹ̀ kẹ send ẹ̀ sí mi ẹni ọkùnrin tó bá ti wà so useless tó bìlítì yín débi wípé for the first time tó ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin obìnrin ó dẹ̀ ń demand pé kẹ́ gbé òbò yín síta fóun nínú fídíò ẹ fẹ́ lọ wẹ̀ ó ní kẹ́ gbé òbò yín síta ẹ bá mi rọra fi bí orí ọyàn yín wọ̀n kó fi gbé ẹ tán ẹ fi dúdú tán jẹ kó gbé okó ẹ̀ síta kẹ bá mi screenshot tó kọ ẹ̀ kẹ send ẹ̀ sí mi màá wá lọ enlarge màá wá fi màá wá fi kọ́ àwọn èèyàn lórí iye bí nerves ṣe máa orí màá fi nerves tó wà lórí okó ẹ̀ àájọ kà á lórí lórí lórí program ẹ bá mi ya okó ẹ̀ ẹ screenshot okó ẹ̀ tó bá ti useless débi pé ó useless yín ó di humanizing ẹ ẹ ya okó ẹ̀ fún mi kẹ send ẹ̀ sí mi kí n enlarge ẹ̀ ṣọ́n láwọn ò ni wọ́n láwọn ò ní irú àwọn irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkùnrin míì tó ẹ tó ẹ obìnrin bímọ kan fún ó lọ a ní mọ nǹkan tó ṣẹlẹ̀ as a matter of fact tó bá yá gan wọ ọkùnrin tó bá lọ bímọ kan mi ò fẹ́ rí ẹ mọ́ torí tó bá wà yàn fortis tó bímọ kan tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló da obìnrin ò ní fi ẹ́ lẹ̀ ó ní mo ṣe máa ń sọ pé àwọn àgbàlagbà yẹn ń gbà mí ó kọ́ ẹ pé okó wọn tó máa ń tó máa tí ò sábà ṣiṣẹ́ tó bá yá ni èyí tó bá ń ṣe exercise inú wọn okó ẹ máa dá wọn máa ń pè èèyàn ju àwọn forty thirty seven forty one lọ tí ò bá ń ṣe olórí burúkú èèyàn ó bóbìnrin sọ̀rọ̀ for the first time ó ti pè obìnrin yẹn láṣẹ́wó ọ̀rọ̀ dì obìnrin tó matchmake kì í ṣaṣẹ́wó ẹni obìnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ fún yín lórí platform yìí ẹ bá mi rọra fi orí ọyàn yín wọ̀n kò sí ní tó fi ń ṣèyàn ẹ kọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé fẹ́ forí ọyàn wọ̀n ṣó lóun gbọ́n ni kẹ jẹ́ kó fi gbókó ẹ̀ jáde kẹ screenshot ẹ̀ òun sọ fọ́mọ obìnrin To to bá sọ̀rọ̀ for the first time pé okó ẹ̀ ti ń le kó gbá kó ṣí ara ẹ̀ lẹ̀ ṣé nǹkan tó ṣe ń wá fún nìyẹn ṣé nǹkan tó ń wá fún ni o rò pé wọn ò ní fún mi ní feedback ṣé nǹkan tó ń wá fún nìyẹn tó bá tọ́jú obìnrin èmi ò ní pé kẹ́ má dúra yín for the first time tẹ́ bá ríra yín bẹ́ẹ̀ tó bá tọ́jú obìnrin tó tó ìwọ tó serious gan obìnrin gangan ló lè máa sọ pé ah, o ò dẹ̀ dómi jọ ọ́ níbi tó bá ṣe tọ́jú ẹ̀dẹ̀ àwọn kan pè mí láti France lánàá nígbà tí máa yẹn sọ pé partner mi fẹ́ bá yín sọ̀rọ̀ inú mi ń dùn ni ìjọ òun náà ṣe ìgbà ti ń pera wọn ní partner tó dẹ̀ ti di pé wọ́n ti close ó ti lọ síbi iṣẹ́ ń sìn bó ṣe ń bá mi sọ̀rọ̀ nìyẹn ó bá ọgbọ́n obìnrin sọ̀rọ̀ for the first time ó ń sọ fún pé kó gbé ọyàn kò ní dáa fún ẹ ní kó gbọ́yàn ẹ̀ síta fún ẹ kó gbóbo ẹ̀ síta fún ẹ ó fẹ́ lọ wẹ̀ mo dẹ̀ ṣe rí bọ̀bọ́ ẹ wájú ọ náà àti mo ní àmúní mo lójú ẹ̀ jojú kínní o ní kó gbọ́yàn síta fún ẹ kó bọ́ aṣọ ọlọ́run fún ẹ for the first time you were speaking to the girl gbogbo àwọn obìnrin tó bá wá sórí platform mi wá ṣe matchmaking wọ́n ń ṣaṣẹ́wó wọn kì í ṣe aṣẹ́wó tóbìnrin bá lọ sẹ́ni platform fún matchmaking wọn kì í ṣe aṣẹ́wó ẹ̀rù ló ń bà wọ́n wọ́n dẹ̀ fi abẹ́rẹ́ tó lókun dì ní. so gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá lọ látòrí platform mi tẹ́ bá meet ọkùnrin tó bá bá yín sọ wẹ́ ó ti pè yín láṣẹ́wó already ọ̀nà tẹ́ máa fi mu ọ̀nà tẹ́ máa fi screenshot okó ẹ̀ ní kẹ́ máa wá tó bá firú ẹ̀ lọ yín tó bá ti firú ẹ̀ lọ yín pẹ́rẹ́ ọ̀nà tẹ́ máa fi screenshot okó ẹ̀ ní kẹ́ máa wá irú àwọn tó tẹ́ pé masturbation àti báyé wọn jẹ́ wọ́n wa òbòyàwó ni á kan nídìí okó wọn ọ̀dànúlẹ̀ lórí chair tó bá fẹ́ come àwọn oníranù déédéé ẹ ṣé jẹ̀rí ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT á pàdé níta